bisimilahi rahmani rahim agbára orúkọ ọlọ́run tí ọ̀nà tó tì tó fi ń ṣí fẹ̀dá àti pé fún àwọn èèyàn nínú ayé tó yẹ pé wọ́n máa ṣàdúà wọ́n máa gbà àwẹ̀ wọ́n máa ṣe sàárà wọn ọ̀dẹ̀ ní rí gbígbàdúà kódà àti rí mẹ́sẹ̀gì bẹ́ẹ̀ pé afáàmù ń ṣàdúà afáàmù ń gbàwẹ̀ afáàmù ń ṣe sàárà àdúà òun ò gbà òun ò rí stìjàbà rárá òun ò rí gbígbàdúà rárá tọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀ ń gbà míì bóyá òun papọ̀ bóyá òun ṣoògùn díẹ̀ ògùn tí mo ń sọ ti yé ẹ má ṣàbòsí o bóyá òun ṣoògùn díẹ̀ tó ń ṣàdúrà díẹ̀ tó ń ṣe sàárà díẹ̀ tó ń papọ̀ tó bá ti ń papọ̀ àdúrà ẹ̀ ò ní gbà o wàláyẹ̀ sí ìdùsọ́ọ̀lì mí náà ilé àkàzára lọ́lọ́run wí wàá rí pé àwọn àbúlé káfì ní sọ́dọ̀tòlè káfì wàá rí pé ọlọ́run sọ fún wọn pé wá ìzí tazalitumu ìwà máa yá àbùdú náà ilẹ̀ láà ilẹ̀ àlè káfì yẹn ṣòro lákùrọ̀ bùkún mi ra ọmọ tìyí nísìnyí tẹ̀yìn àsábùlì káfíńtà ti kúrò lọ́dọ̀ àwọn olóògùn lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ now màá gbàdúrà yín màá rọ̀jò àrísìkí mi lẹ́yìn lórí màá ṣáwá yín pẹ̀lú blessing mi so ìkọ́ olófin ìgbà tó bá ti ń ṣoògùn tó tún ṣàdúrà tó ń papọ̀ ọlọ́run ò ní gbàdúrà ẹ o so tọrọ bá wá rí bẹ́ẹ̀ àdúrà yìí ni wàá wá lọ ṣe láti clear gbogbo way tí ọlọ́run àfi wá fún ẹ ní nǹkan tó ń fẹ́ kí lórúkọ ọlọ́run ọba tó fẹ́ pè náà ya Allahu ya Satar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 wàá dẹ̀ gba àwẹ̀ fún ọjọ́ mẹ́sàn-án ń clear gbogbo àṣìṣe ẹ̀ kó parẹ́ kó wá rọ̀jò àrísìkì kó wá ṣínà fún ẹ kó bá ẹ pọ̀tá lẹ́nu mọ́ bẹ́ẹ̀ ni tó bá ti ṣàdúrà ṣàdúrà tádùn ẹ ò gbà àdúrà tí wàá wá lọ ṣe ni wàá dẹ̀ jáwọ́ nínú pálapàla wàá wá ọjọ́ sunday yẹn wàá ní àwẹ̀ anytime tó bá wù wàá máa wí ya allah ya satar ya allah ya satar ya allah ya satar three thousand three hundred and thirty three bẹ́ẹ̀ ni wàá ṣe máa ṣe every day pẹ̀lú àwẹ̀ wà á dẹ̀ máa ṣe sàárà ọjọ́ tó bá pọ́jọ́ kẹsàn-án nǹkan tó bá wù ẹ́ o lè pẹran o lè sóúnjẹ o lè ṣe everything wà á fi ṣe sàárà ya Allah ya satar pẹ̀lú àwẹ̀ fún ọjọ́ mẹ́sàn-án three thousand three hundred and thirty three ẹ̀rí gbogbo ẹ̀yin tẹ́ wá ń ṣe ìtọrẹ àánú tẹ́ máa ń fi ájì àti umura tayàn lẹ́rẹ̀ ẹgbẹ̀gbà global dahiratu dhikrlahi islamic organization bẹ́ẹ̀ ni ẹ wọ́sọ̀pọ̀ wa lórí plus two seven six one two nine five six three eight nine tọkọtìyàwó tó ń wojú ọlọ́run ẹ get the transformer eleven hundred power gbogbo ẹni tó ní oríkè èyíkéyìí nínú àìsàn ẹ get all in one láti wo àìsàn more than three hundred àìsàn ló ń wò ẹni tó ń jẹun lójú oorun tó ń níjàkulẹ̀ tó ń forí.